علم لنا إلا ما علمتنا فزدنا علما اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما اللهم ربنا زدنا علما اللهم إنا نسألك علما لا ينسى اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما بارك على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ليتي يدوقف الله أشي الصلاة فوق النبي محمد صلى الله عليه وسلم لا دا صلاتنا قبا ورا النبي أتيا وصحابه àti gbogbo àwọn tí wọ́n bá tẹ̀lé lánàá òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam títí yóò fi máa di ọjọ́ ìgbéǹde alkiyama lẹ́yìnà a máa tẹ̀síwájú bí idhnillahi ta'ala nínú tafsirul Qur'an suratul Baqara ọ̀nà ni àìṣàlàyé lẹ́nà àyà tí a ti wá bẹ̀rẹ̀ lónìí òní àyà tó 72 ma'adara two seven two àmọ́ wa sọlọ ni àmọ́ sọlọ náà ni ọ̀rọ̀ tí ìṣítọ́ lọ́n tí ìṣítà nábì ọlọ́ndákùjọ́ jà rí mọ́jọ tẹnuwa jáde ọ̀rọ̀ ìfẹ́nú àdánwò ni fún alfa àti bá ń bá ní sọ̀rọ̀ ọlọ́run kó mọ́ sọ̀fẹ́nú ọlọ́ndákùmọ́jẹ́ kí ìfẹ́nú wọn lọ́rọ̀ wa ogbon tábà أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ليس عليك هداهم ولكن الله يهدي من يشاء وما تنفقوا من خير فلأنفسكم وما تنفقون إلا بتغاء وجه الله وما تنفقوا من خير يوفى إليكم وأنتم لا تظلمون للفقراء الذين أحصروا في سبيل الله لا يستطيعون ضربا في الأرض يحسبهم الجاهل أغنياء من التعفف تعرفهم بسيماهم لا يسألون الناس إلحافا وما تنفقوا من خير فإن الله به عليم الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون يمحق الله الربا ويربي الصدقات والله لا يحب كل كفار أثيم إن الذين آمنوا وعملوا الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون اللهم اجعلنا من الذين لا خوف عليهم ولا هم يحزنون آية أفكا لوني òun náà ní ṣe papọ̀ mọ́ àyàtà tí ń bábọ̀ láti àìmọye ọjọ́ sẹ́yìn òun ní àyàtì ọlọ́run ọba fi ń kọ́ ọ lẹ́kọ̀ọ́ nípa pàtàkì ká máa náwó sójú ọ̀nà ọlọ́run lẹ́yìn tọ́lọ́n júwe pàtàkì ká máa náwó sójú ọ̀nà ọlọ́run fún wa àwọn tọ́lọ́n wá ń sọ tẹ̀lé ń júwe àwọn adab adabul infaq afẹ́ náwó sítọ́ ọlọ́run lóòótọ́ àwọn ẹ̀kọ́ wo là á máa fi bá ní náwó sítọ́ ọlọ́run lò àwọn ọ̀nà wo ni a máa gbégbà àwọn àyà wa ń tẹ̀léra wọn àyà ń tẹ̀léra wọn àyà ń tẹ̀léra wọn nínú àwọn àyà tó wá júwe ẹ̀kọ́ bá àti máa náwó òun náà ni àyà yìí náà wà àmọ́ lọ́wọ́ wá fi kíní kan bẹ̀rẹ̀ bí àyà yìí ọlọ́wọ́ bá dájú pà nẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam olúwani laysa alayka hudahum walakinna Allaha yahdi man yasha. laysa alayka hudahum walakinna Allaha yahdi man yasha. ọlọ́sọ̀fà sallallahu alaihi wasallam ìtumọ̀ ọ̀rọ̀ yìí ni pé iṣẹ́ làánà wọ́kọ̀ jẹ́ fún wọn ìyá nàbì iṣẹ́ làánà ẹ̀ ó ṣe kí ni ìwọ jíṣẹ́ fún wọn ìwọ ṣàlàyé àmọ́ pé kí wọ́n ó mọ̀nà kò sí lọ́wọ́ rẹ̀ o kò sí lọ́wọ́ rẹ̀ nìkan sì kọ́ ààrùn oníyùn aláfàpá àti kí ni ààrùn rẹ̀ ànábì ni ẹ̀ so wàhálà lórí àwọn èèyàn gbọ́dọ̀ mọ̀nà àárín níta àbá sí ìran èèyàn tí yíò mọ́jẹ ọlọ́run ṣe sọ́wọ́dé mìsọ̀lá sọ laysa alayka hudahum laysa alayka hudahum walakinna Allaha yahdi man yasha ọlọ́run ní kò kọwọ́ walakinna Allaha ló máa ń fẹ́ ni tó bá fẹ́ ló máa fi mọ̀nà tọ́lọ̀mọ́ alẹ́ sọ báyìí fún ànábì sallallahu alaihi wasallam laysa alayka hudahum táwọn èèyàn mọ̀nà owó ẹ̀kọ́ ló wà kò sí kan ọ́ faman ana wa man anta ya talibal ilm tálímí àti ẹ̀ táwà láǹkí wúlò ní táwà rò pé bóyá mímọ̀nà àwọn èèyàn ọ̀wọ̀ wà ló wà sálàyé mà bá tiẹ̀ lọ tí gbogbo dá ẹ̀yà sì mẹ́kọ̀ọ́ mẹ́rin wá sí lọ lè ṣe áyà lọ lè mú wá ọ̀ṣọ́rí conviction tẹ́ni tó ń sọ fún wa convince pẹ̀lú tó ń sọ ìwọ kọlu ní o walakinna Allaha yahdi man yasha walakinna Allaha yahdi man yasha ẹgbẹ́ náà bá fẹ́ ni o ẹlòmí ọ̀ ní ṣe wàhálà púpọ̀ lórí ẹ̀ ọ̀ ní ṣe wàhálà púpọ̀ lórí ẹ̀ wákàtí sọ̀rọ̀ kódà ò ní káyà púpọ̀ ọ̀rọ̀ yìí sí wa kódà ìsìláàmù yìí sí wa wù èmi náà sí ó di mùsùlùmí náà nù ẹlòmí wọ́n ti mọ bá sọ gbogbo ìgbà ọkà ayà ọfà àdìsí ọmọ ọ̀rọ̀ ilé ayé wa ọmọ ọ̀rọ̀ láka ìwà gbogbo kan ló fi bá sọ̀rọ̀ tó ti bẹ́ẹ̀ ojú kan náà ni wà kò ní yí òjì sí gbogbo tó ń sọ so ìwọ náà gbọ́dọ̀ di eléyìí mẹ́nu ẹrù ẹ pẹ́ darẹ̀ láàmú o olùwárí sọ fún abúbí náà al-Qur'an ya ayyuhal ladhina amanu alaykum anfusakum لا يضركم من ضل إذا اهتديتم يا أيها الذين آمنوا علي يا أيها الذين آمنوا عليكم أنفسكم الله إذا دمنا دودو عليكم أنفسكم موجود عليه ara rẹ̀ gẹ́gẹ́ ló kọ́kọ́ bóò ni wọ́n ti mọ̀nà gẹ́gẹ́ responsibility ọlọ́run ni ẹgbọ́ o. láàyè burúkún máa bọ́lá ìdá tàdé yìí tó. wọ́n sá ti gbìyànjú bò ní owó ṣe mọ̀nà ẹnìkan wá sínà wà fẹ́tì ọ̀gbọ́. mọ́ àtòrí ẹwọ fẹ́ kẹ́nìkan sínà ìwọ náà padà wá lọ rèé ṣèlànà. ọ̀fẹ́ ni káwá tán mutímọ́ mutímọ́ ìwọ náà wá ní kábà lè gbọ́yé ìwọ náà wá ń jókòó tí wọ́n pé ọ̀fẹ́ kan lè gbọ́yé ni kí ló kàn wọ́n pẹ̀lú ìwọ̀n sọ́ọ́tì sọ́ọ́tì ẹ fún wọn náà. عليكم أنفسكم لا يضركم من ضل إذا هتديتم يا أيها الذين آمنوا عليكم أنفسكم لا يضركم من ضل إذا اهتديتم أنت كالداعية أنت كطالب العلم تحرص على هداية الناس ìwọ́ بي أكاكوة akẹ́kọ̀ọ́ tí ń wáyé wọn ìwọ́ mọ́ sójú kòkòrò káwọn èèyàn mọ́nà ojú mọ́ làbọ̀ rẹ lọ́rùn pé responsibility ẹni it is not your responsibility at all kò kẹ́hùn kò kẹ́hùn èyí tó kàn wọ ìwọ gbọ́dọ̀ mọ̀nà nígbà máa bí wọ kí ló dé tó fi mọ̀nà a ní bí ẹ pé kí ló dé tẹ́lì kan ò sí mọ̀nà a níbi wọ́n kọ́ ló kàn wọ́n làá pé iṣẹ́ tó wọ̀n mọ̀nà ṣe kò gbọ́ wà sí dá lè bí ọ́ ni kí nígbà tí wọ́n ti mọ̀nà tán kí ló dé tó ṣe wá àti fẹ́ lómi àá mo sọ fún wọn ọlọ́rin sọ́bí kan lọ́pẹ́ wàlá nas'alanna alladhina ursila ilayhim wàlá nas'alanna al-mursalin tẹ́lẹ̀ àti àwọn ẹni tá ránṣẹ́ sí pé ìwọ ànábì àbíwò òjíṣẹ́ àbíwò onímọ̀ lọ́sàlàyé báyìí fún wọn àábí wọn pé wọ́n wí fún yín àbí wí wọ́n àwí fún wá dáyé àtúdáná èéṣe ìwọ tó onímọ̀ tí wo jíṣẹ́ fún wọn mo jíṣẹ́ fún àwọn ni wọ́n gbọ́ ìwọ́n ti fírí àìjíṣẹ́ ti ẹ lọ dára gbogbo ẹni tí máa ń ṣe wà sí àbẹ́ àfá àbí gbogbo tó bá wò pé rẹ ó gbọ́dọ̀ adopt ní àkọ́kọ́ nù sọ́rí àmọ̀nà yìí méjì ni ẹyọ kan náà ní kó kàn náà kò kàn wọ́n náà ẹyọ ọ̀kan ni ọlọ́run láàní bí ọ́ àní bí ànẹ́bí àti níbi ìwọ náà àmókù kejì gbogbo agbọ̀nàṣẹ́ lórí yìí wọ́n sí àwọn àlfáà máa ń pè àlìhìdáyà àwọn èèyàn mọ́nà ọmọ ń pèsè ọ̀nà méjì ọ̀nà mélòó ọ̀nà méjì àti nǹkan ní hìdáyà tó irshad nígbà ìdáyà kan nù èwo ni hidayatul irshad ó ní ìmọ̀nà kátọ́ka àwọn èèyàn sójú ọ̀nà hada iman wa hada kufur hada isunna wa hadihi bid'ah hada tawhid wa hada shirk ìwọ sọ yẹn wà á bèèrè lọ́wọ́ rẹ̀ nípa yẹn tó bá sálàyé ẹ̀sìn fáwọn èèyàn gbogbo ẹni tá a bá fún ní irú ìmọ̀ yẹn tí ò bá sọ fáwọn èèyàn á béèrè lọ́wọ́ ẹ̀ tí wọ́n á béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣó ṣàlàyé àbò ṣàlàyé ìwọ gbọ́dọ̀ lè ṣàlàyé ó gbọ́ ẹsẹ̀ gíga wíjọba yẹn náà pè ní ìdáyàtú irshad ká tọ́ka ojú ọ̀nà ká júwe ojú ọ̀nà òun náà ni ìdáyàtú àtẹ̀wòjì ká dájú èèyàn kọ pé ibi tó ẹ̀kọ́ tọ̀ rí òun náà ni ìdáyàtú dálàlà ká dá lẹ́yìn pé ngbà ọ̀nà ní ibi tó lórí gbogbo àwọn ìdáyà yìí dandan ni kí dáyà ò máa ṣe yìí o ìran kejì ó wá ní hìdáyà tó tàwọ̀ fi ìgbọ́ bá ń pèké wù pèké wù lẹ́ẹ̀kan sí hìdáyà tó tàwọ̀ fi ìwòdì yìí o wọ́n ní pé ká ṣàlàyé ojú ọ̀nà fún yẹn kí yìí wá mọ̀nà kó sì mọ̀ tó ojú ọ̀nà yẹn ìyẹn ò sí lọ́wọ́ ẹni kankan illallahu rabbul alamin ìyẹn ò kanwọ́ ìyẹn àní bìwọ́ nìyẹn ìyẹn àkúrà àrètí ẹ̀ látọ̀dọ̀ ẹ̀ ọdọ́ dára tí retí ẹ̀ Allah subhanahu ìyẹn náà rèé kèé ṣẹ̀tọ́ gbogbo èèyàn ولكن الله يهدي من يشاء ليس عليك هداهم ولكن الله يهدي من يشاء وما تنفقوا من خير فلأنفسكم وما تنفقون إلا ابتغاء وجه الله وَمَا تنفقوا مِنْ خَيْرٍ يوفى إليكم وَأَنْتُمْ لَا تظلمون nígbà ọlọ́run jẹ́ tí bẹ̀rẹ̀ tọ́ fún wa wá tó bọ́ síbi kókó ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì kókó ọ̀rọ̀ kan ni pé ليس عليك هداهم ولكن الله يهدي من وَمَا تنفقوا مِنْ خَيْرٍ فلأنفسكم وَمَا تنفقوا مِنْ خَيْرٍ فلأنفسكم الله يكبر وَمَا تنفقوا مِنْ خَيْرٍ gbogbo tó ní kálukú yín bá wa ná min khairin nínú dáadáa any kind of kindness tó bá ń ṣe owó lò náà ni làákàyè lò náà ni ìmọ̀ ló náà ni wọ́n náà kékeré kan ṣàǹfààní fáwùjọ ni ọlọ́ni gbogbo tẹ́ bá ń ṣe yẹn pátápátá ẹ̀ ṣe fẹ́ mi ọlọ́run tààlẹ̀ ṣe mú tààlẹ̀ yóò fò síkò aláàrá ilẹ̀ ṣe mú tààlẹ̀ à tí ó bá yẹn gbára pa ń kírun ọlọ́run tó ń kí yẹn ọ̀hún kí fórí ààrẹ ìwọ́n lọ bẹ̀rẹ̀ bìtì rẹ̀ o àwẹ̀ tó ń gbà àǹfààní jẹ́ ní o ájì tó ń lọ ìwọ̀lọ ní ájì rẹ̀ o kò sàǹfààní kẹ̀kẹ́ fọ́lọ́run oníkàlùkù mọ̀ reality kí lọ́lọ́ fẹ́ fi contribute nínú tó wà nílẹ̀ ẹ̀dá pẹ̀já mọ́ kírun dáadáa kí atẹ́gùn ọlọ́run lè bá mọ́ tàn atẹ́gùn èwo ẹ̀wùjọ̀mọ́ ẹjá mọ́ gbàrẹ̀ dáadáa kí ó bá lè jẹ́ sí agbára ọlọ́run lè mọ́ pọ̀ sí

ẹ wá pẹran ó tẹ́ ẹ wá kún inú ọlọ́run lé mo fẹ́ fẹ́ràn tí o kò nídìí ara ẹran kò nídìí tinú ẹran kò nídìí tàkì ọba mi ò nídìí ẹ̀dọ̀ kò nídìí fukufuku àbí òde tí wọ́n pè é kò nídìí abọ́dí kò nídìí ara ẹran kò nídìí egungun aláì kò nídìí pàmò. لن ينال الله لحومها لن ينال الله لحومها ولا دماؤها ولكن ينال التقوى منكم Bẹ́ẹ̀ gbọ́dọ̀ bá pa ẹran kalẹ̀ níṣìn, àwọn èèyàn oníkálukú ló mọ tó láìsí jù lára ẹran. Ẹlòmíì ṣàkíyàn wọ́n wákàkiri. Ẹlòmíì pàmọ́ tó ká tó ti mu epo tó mu ata ní tí wákàkiri. Ẹlòmíì ẹ̀dọ̀. Ẹlòmíì abọ́dìí ẹlòmí ahọ́n ẹran oníkàlùkù sàmọ́ wá nǹkan tó rú pòun láti rẹ̀ gbogbo tá a kà yí lẹ́yìn àná àlùhùnmù ha. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم bọ́lá àwọn ọmọ òṣèré wá níbi ẹran yẹn tí ò ní gbogbo páàtì kankan nígbà tó wà nídìí ẹran ṣèbí sí gbẹ́jẹ̀ ó bá mi sọ bá mùjẹmùjẹ o ògún lẹ́yìn máa ń bu ẹ̀lẹ́mọ́ fẹ̀jẹ̀ bọ̀ èyí ògún lákàáyé olómílé fẹ̀jẹ̀ wẹ̀ ẹ̀ka alágbákò nìyó èyàn lómílé tó lè fi wẹ̀ kò wá fún mi wẹ̀ mọ́ kí ló kù ẹ̀jẹ̀ ọlọ́run ní ká ṣe àgbákò fa tọ́kọ̀ bá lásìlẹ́sì tó kú wá sùn lọ́tẹ́jẹ́ lọ́lẹ́wọ́n ní àà ah, ogó àgbákò ní yóò ọlọ́run dá bá wọn ṣe o láyé àná lọ́lọ́hà ló wà láàdì máa òhá láyé àná lọ́lọ́hà ló wà láàdì máa òhá wà láàkì pẹ̀lú ọlọ́run ó sì ní for his own benefit o for your own benefit náà ni o ìtọ́nà ọ̀bẹ́ bí ṣe lọ́sọ́ fi sọ́pọ̀ ní ìwọ̀n wánú Al-Qur'ani yìí náà ká lè gbàgbọ́ yáyà yìí man 'amila salihan falinafsihi wa man asa'a fa'alayha ثم إلى ربكم مرجعكم من عمل صالحا ọlọ́run tó bá ṣiṣẹ́ dáadáa ọlọ́run gbogbo ẹ̀ tó bá ṣe dáadáa ta ló ṣe fún falinafsihi ara rẹ̀ lọ ṣe fún ọ èyàn ń benefit ní ìwọ ni wàá benefit inú dáadáa tó ṣe inú ayé rẹ̀ ó rí benefit rẹ̀ ní ó bá tó ti jọ́ ń gbé ìgbàlùkìyàmọ̀ àǹfààní ipò ṣe dáadáa wàá tó rí mẹ́rin wàmán àtàá ẹni bá tún wá ṣe láburú náà ọ̀ sí dáadáa láburú lọ wá ń ṣe dáadáa ń bẹ́lẹ̀ ọ̀ ṣe aburú lọ wá gbájúmọ́ ló ń ṣe aburú tó ṣe yẹn náà fa àlẹ́ yìí ha ọ̀ ń ṣe náà ìgéṣà rẹ̀ ni ọ̀ ìgéṣà ni ìgéṣà rẹ̀ lọ ń ṣe aburú ọ̀ ṣe aburú yẹn fẹ́ni kankan ààrẹ ló ń ṣe kí a ló ń ṣe ara rẹ̀ ló ń ṣe ọ̀ṣẹ́ lómìn àmá o oníkálukú mọ tó bá ń ṣe ọlọ́run bá ń sọ fún wa bí àyà yìí bẹ́ẹ̀ wípé wà má tó ń fìkú mi khairin falẹ̀ àrùn fòsìkò. wà má tó ń fìkú mi khairin falẹ̀ àrùn fòsìkò. ó sì rí bẹ́ẹ̀ lóòótọ́ adébọ̀wá Muhammad sallallahu alaihi wasallam wọ́n ní gbogbo ọjọ́ tílẹ̀ bá ti mọ́ báyìí àmàláìkà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ náà máa ń dúró sí gbogbo ayé mi àwọn méjèèjì sì ládùá tí wọ́n máa ń ṣe àdúrà tí màláìkà kan ní pé Allahumma olúwa o àti munfiqan khalafa Allahumma àti munfiqan khalafa ọlọ́wọ́ takùn gbogbo àwọn ẹni tí ń ṣe dáadáa ọlọ́ndakùn mọ́ṣà bá wa fún wọn ní khalafan bá wa fi ní ìrọ́pò fún wọn àdúrà màláìkà ní ṣàdúrà yóò kìí ṣèyàn o tọ́lọ́mbà aládùá èèyàn tó bá ṣàdúà láwọn àkókò kọ̀ọ̀kan òun ò ní dàdúà wọn padà bó wa pamọ́sọ́nù ló kàbí dùá ìlmàlà ìkà. àṣẹni bá ń fi owó rẹ̀ ti ń na àbásíkò rẹ̀ ń na láti fi ṣàǹfààní báwọn èèyàn. àdéhùn mìtì nínú tá a jogún fún ó wá na àṣẹ bó ṣe ń na yẹn kò sọnù kò sì na bọ́ta ó na kírìtọ́rùn lè ṣe kí ni jẹ̀máà ó lè padà ni ẹ̀rí pọ́ mi nìyà mọ́ ní confidence kan níjọ tá a bá ní owó tá a wá dà sínú business kò sí owó náà wà àti pọ̀ tó ọmọ èèyàn ní mind láti dà kíní kan billion kíní kan trillion sí di business tó bá ti mọ̀ pé business tó ń fẹ́ dáwó lé lóyìí ìtọ́nù sí kíní ń bọ̀ àwọn businessmen tó ń jẹ́ oníṣòwò gidi wọ́n á máa ẹ́ńtí àkáǹtì wọn tó di business tó rán mọ̀ pé owó táwọn ti jáde yẹn kí ní fi ń padà bọ̀ ń gbé orí bọ̀ fáwọn ni ẹ̀dá kò ṣe ní bísíǹsì máa fowó rẹ̀ ṣe bísíǹsì á ní ṣe fúngbà òun òun náà mọ̀ pé for his own benefit bẹ́ẹ̀ náà lẹ́ni bá ń ṣe dáadáa kó dàtí ẹ̀ tó wá jẹun tí ṣe bísíǹsì lọ láyé ń bí yìí èèyàn máa ń rí rìtọ́ọ̀nù dáadáa tí èèyàn ṣe èèyàn máa ń rí dáadáa rìtọ́ọ̀nù dáadáa tí èèyàn ṣe kí ni níbi ọgbọ́ yorùbá náà ni wọ́n ní bí àlọ́ bá lọ àbọ̀ǹbọ̀ so ní bí àlọ́ dáadáa bá lọ ó ṣe dáadáa kan dáadáa yẹn ti wá lọ àbọ̀ dáadáa yẹn náà ó ṣe kí ni jọba ó padà bọ̀ aláyọ̀ ń padà bọ̀ àìmọ́yà àwọn èèyàn tó ti ṣe dáadáa fúnra wọn láyé tí ó tó ń gbà táwọn èèyàn ó mọ̀ sọ dáadáa ní fún wọn padà ó ju díẹ̀ táwọn ṣe lọ dáadáa láburú náà o aláìkà kejì náà sì wà ó wá rán ní Allahumma àti mumsikan talafa ọlọ́run gbogbo ẹni tó lówó tó wá kó ti ẹ̀dá ní tí ò ná fáwọn èèyàn ọlọ́run yóò máa parun mọ́ lọ́wọ́ yóò máa parun mọ́ lọ́wọ́ kówó ní máa dòbú mọ́ lọ́wọ́ aláìṣe ìríbẹ̀ lóòótọ́ ìríbẹ̀ lóòótọ́ àyíbáyá àwọn tá owó ọ̀n padà tí wá dùn wọn lọ́wọ́ ni wàá sí mọ́ condition wọn wá worst èyí ó ti ní ṣe dáadáa wà láì yóò rí dáadáa gbà kódà lẹ́yìn pé ìwọ fúnra ara rẹ̀ ó rí dáadáa gbà àwọn ọmọ àti àrọ́mọdọ́mọ rẹ̀ àwọn góòmọ gbà dáadáa inú Al-Qur'an Suratul Kahf lọ́rọ̀ ọba ń sọ́tà náà bí wa Musa alayhi salatu wassalam nígbà tí Musa pàdé pẹ̀lú al-Khadir tó fi wá ní ìjọ lè kọ́ mi ní ìmọ̀ nínú ìmọ̀ tọ́lọ̀ ọ̀rọ̀ ní níbo tí ń bọ̀ àmọ́ níbi tí mo fẹ́ múlò mẹ́ jọ lè kọ́ mi ní ìmọ̀ àwọn abẹ́rẹ̀ sí ní kọ́ra wọn nímọ̀ irú ìmọ̀ tí ń bẹ lọ́dọ̀ al-Khadir anabi Musa ò mọ̀rú ẹ̀ ìmọ̀ yẹn di ìmọ̀ àjòjì lọ́dọ̀ rẹ̀ pé à òun gbọ́ mọ̀ pé òtí ń kọ́ tó tó wá kọ́ gbàkà àkọ́kọ́ ṣẹlẹ̀ ó yà lẹ́nu pé ìwòlélé yìí ẹ̀kẹ́ jíjẹ́lẹ̀ ìwòlélé yìí ẹ̀kẹ́ dáṣẹ́lẹ̀ ìwòlélé yìí àtọ́jú ọwá bá dé yìí ẹnu kí ó tọ́ kí náà lọ́ọ̀lé kí ní kí wọ́n gbà wọ́n lálejò àwọn aráàlú ò wá gbà wọ́n lálejò á wà dùn musa pé wọ́n náà kí wọ́n wá náà ṣe wọ́n wá rí ògiri kan nínú ọgbà náà tí ògiri ọ̀hún fẹ́ wó ògiri tó wá fẹ́ wó yìí ó sọ pé ẹjẹ́ á dìde tògiri musa yá lọ rí mọ ògiri tó bẹ́ wò yìí wà ní ká lọ rí sí kílẹ̀ pé aláàmọ́ fẹ́ǹsì gbọ́rọ̀ wú táwọn tá a ní tó ń gbàrá àlejò tó ń gbàrá ní àlejò ìwọ́lọ́lọ́ fẹ́ wá kéwò sára tí ó ti mo rí ákẹ́ náà rí ara rẹ̀ ní ọya a bá bẹ̀rẹ̀ a máa kò tí àlẹ́bí musa lọ́rùn jọna ìgbà tí kọ́dùrù wa fẹ́ bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé bí ọ̀rọ̀ náà ti jẹ́ fún ànábì Mùsá ọ̀rọ̀ wá débẹ̀ wà ní sọ́rọ̀ rí ògiri tó ń wò àwọn ẹni rí kan àwọn ọmọ òrukàn kan ni wọ́n ní àwọn nǹkan àlùmọ́ọ́nì tó jẹ́ tí ó ṣe wọ́n láǹfààní àwọn òbí wọn ti mọ́lẹ̀bẹ̀ fún àwọn ni wọ́n ní ìdí wọn wá fẹ́ mú ni pé wàkánà àbúrù máa sọ̀rọ̀ ní ha bàbá àwọn ọmọ tó sì ń wò tán ní kíní yìí ah! bàbá wọn gbà tí ń bẹ láyé kí ló jẹ́ ẹni eré ni o bàbá wọn tó wá jẹ́ ní eré o àà ah, ah, gbọ́dọ̀ wá sí ìyàjà wọn ọmọ rẹ̀ bàbá ti kú tán o bàbá ti lọ o àmọ́ gbà tó wà ní ayé kí ló ṣe dáadáa ó ṣe dáadáa dáadáa tó ṣe yẹn ọlọ́run ọba sì ń san lẹ́sàn rẹ̀ láyé bí kẹ kàlùkìyàmọ̀ o ẹsẹ̀ yẹn ò tún wá lọ́dọ̀ òun directly mọ́ ọlọ́run ọmọ yẹn tó ti jẹ́ ní àbá nígbà tí ń bẹ láyé fún rẹ̀ lórí dáadáa tí ń ṣe o ó tún ti wá kú tán dáadáa yẹn ọlọ́run ọba subhanahu wa ta'ala tún wá ní kó tún máa jẹ́ lọ káwọn ọmọ rẹ̀ náà ń kọ́ kan tún wá máa jẹ látara ti jẹ fàkánà àbúhùmá sọ̀rọ̀ lẹ́hàn èèyàn oníjẹ́ nire kọ́lọ́wọ̀n bá kó wá mọ́ fìyà jẹ àdúgbọ́lọ̀ ní káwọn ọmọ rí wúrà rí àwọn ọmọ rí òníra rí wọ́n sáà mọ̀ sí dáadáa tiẹ̀ lọ. àmọ́ mọ́kàn máa lọ rí títí ní kan nu mistake tọ́pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń ṣe dáadáa lónìí tán máa ń ṣe nu. a máa ń fọkàn sí pé ẹni àwọn sori fún yẹn gẹ́gẹ́ òun ni yóò san dáadáa padà. irọ́ o kì í sábà rí gbàǹgbà mi o. ìwọ́n sábà sori tiẹ̀ lẹ́ni tó bá ti lè dọ́dọ̀ rẹ̀ ọgọ́rọgbà àwọn èèyàn tó ṣe lè fún wọ́n mọ́rẹ́ o àwọn èèyàn mọ́rẹ́ o a lè máa sọ́rẹ́ jẹ́ bí àbúrú ló bàwá láti rẹ̀ ó lè jẹ́bi tó ti mẹ́rẹ́ sọ́rẹ́ tó sì fáwọn ẹbí rẹ̀ gbà ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ ni ó lè máa sọ́rẹ́ fẹ́rẹ̀ kábúrú máa wọlé láti rẹ̀ ó lè jẹ́ àwọn kọmọ fa burú sọ fún ọ padà yóò bá tẹ burú birú kan báwọn ìran yóò bá ní ma ń dọ̀tẹ̀ àwọn ní ọmọ ń jàmbá ara wọn ìran yóò bá ní ma ń fẹ́ fúnra wọn fàṣẹ ó lè máa so orí fún kí ni fọmọ yóò bá ó lè jẹ́ tó bá gbàdà kẹsàn-án orí tó ń ṣe fọmọ yóò bá yẹn ọ̀dọ̀ haúsá ló ti lọ nígbà wọ́n sáà sórí tiẹ̀ lọ mọ̀ sí kí mo gbé jọmọ́ ìwọ tó ń ṣe oore ó jáfàálẹ̀ rẹ̀ àwọn ọmọ rẹ̀ ló tún wá jẹ́mẹ̀ àwọn ọmọ tó bínú ó tẹ́kiri jọba wọ́n jẹ́mẹ̀ kódà ń gbà ní tí wọ́n bá tún ṣe oore àwọn ẹni tí ń bẹ lábẹ́ rẹ̀ tí èkí sọ ọmọ rẹ̀ wọ́n lè jọ ọmọ kí wọ́n lè jẹ́ stúdẹ́ǹtì wọ́n lè jọ ọmọ iṣẹ́ wọ́n lè jọ wọ́n ṣàkàn lọ́nà kan sí kejì tó fi súnmọ́ ẹ àwọn ẹni yẹn àwọn náà wọ́n dẹ̀ tún mọ ṣàǹfààní lára pé ọ̀gá àwọn ìjẹ́bẹ̀ àfa àwọn ìṣẹ́kíni kì í ṣèyàn bẹ́ẹ̀ kí ó wà mọ́ sábọ̀ sọ pé ẹ̀sìn ṣe yẹn bẹ́ẹ̀ ó kọ̀ lẹ́sì orí ti ẹ̀yẹn yóò dọ́dọ̀ wọn yóò ṣẹ̀bílẹ̀ dákùn máa ṣorí ọmọ ìyá rẹ̀ máa ṣorí máa ṣorí o tó mẹ́rú kan ọlọ́run ọba tẹ ìwọ̀n ọlọ́run ọba ṣe olúwa mi tẹ owó ń bẹ alhamdulillah ọlọ́mọ gbàgbọ́ gbàkú lọ́wọ́ àmọ́ àdánwò dé bá ń bí owó ẹni tí ń ra lé tí ń ralẹ̀ tí ń rọkọ̀ ọkọ̀ fún yàn àwọn mọ́tò fún yàn ìwà ń ṣe dáadáa tó pọ̀ nítorí tó wòye mẹ́ ó ń ṣe dáadáa yẹn tó pọ̀ bọ́lá ti wá fún lówó yìí tó ọlọ́run padà wá fẹ́ gbà nǹkan rẹ̀ ọlọ́run fẹ́ gbà nǹkan rẹ̀ padà bísíǹsì tí ń kó two hundred naira sí tí two hundred naira ń di two hundred thousand tó kó two hundred thousand sí tí two hundred thousand tó di twenty kìnnìkan million tó kó two million tí two two million tí ń di two hundred and something million that same business náà ló tún kówó sí ó kó twenty million sí kò rí return two thousand ó tún fi seventy million tó dùn kò rí return seventy thousand ìwà di pé gbogbo bó ti rà lélẹ́yọ̀ kọ̀ọ̀kan ní tí wọ́n ń ta lélẹ́yọ̀ kọ̀ọ̀kan padà gbogbo kí ni ìwà sí máa àdánwòdé ọ̀pọ̀lọpọ̀ gbà tírú nǹkan bẹ́ẹ̀ bá báyàn eh, ọlọ́mọ ti wá lẹ́ni tó ti ní tí ò ní ma àwọn tí wọ́n máa ń bára wọn rú condition bẹ́ẹ̀ irú wọn lọ́pọ̀lọpọ̀ wọ́n ń para wọn gbogbo ní kóhun ti bẹ̀rẹ̀ ẹni tí ti ń control millions kó wá wá kò báyìí kó mọ́ lè afford the one thousand naira amẹ́kí ni ò padà kúrò níbẹ̀ ni kí ni ò kúrò níbà pé ojoojúmọ́ ni ó gbọ́ ní rí àwọn olóyè kan wá bá ní pé ah ọ̀gá kìí sàfà àwọn oníkéwò ó kẹ̀kọ́ àwọn èèyàn ṣe ó ṣe dáadáa fáwọn èèyàn tó ra mọ́rú wá fún ẹ̀ tó rọ̀ ká ah ọ̀gá yìí sí èèyàn bẹ́ẹ̀ ó di pé ó ní pọ́blẹ́mù lé àwọn èèyàn náà wá fún yẹn ti gbálẹ̀ fún ìjẹ́ mú bó ló ti mọ rọrùn bí lè bá mú wá tọ̀wọ́ pàtàkùn ẹ mọ̀ ìjà máa mú wá mọ́ ẹja ara márùwá fọ́gà márùwá tó gun márùwá lóòótọ́ àdáwọ̀ lẹ́rù kó bá pé wá padà bẹ́ẹ̀ irú ẹ̀bẹ́lò míì tí ò rẹ̀ lè kankan wo tó wà man amila salihan fama tunfiqu min khairin فلأنفسكم وما تنفقوا من خير فلأنفسكم ọmọ ìyá mi dákun torí ọlọ́run máa ṣe dáadáa lónìí àmọ́ pàdé lọ́la o sọ́sí ènìyàn tó ń wò yìí omi ni wá à ń sàn káàkiri ni à ń ṣàkáàkiri ẹlòmíì tẹ́tíjọ́ pàdé lónìí ẹlòmọ́ pàdé mọ́tíjọ́ ń gbé ìdàlọ́ kìyàmù lọ́jọ́ ìtẹ́wúgbẹ́ ti wà ní kéwì ní ṣùtẹ́ mọ́ra yín wọ́n rí pé ẹ̀ mọ́ dàbí ẹ tó ṣe pé ẹ̀ lè fira yín lẹ̀ àwọn táwa ń kọ́ yín àyín múlẹ̀ lórí pé ẹ mọ́ tara yín lẹ̀ ìjì ayé fẹ́ dé níṣìn ní jì dáadáa pàápàá by the time tó ní kálukú wá bẹ̀rẹ̀ sí ní ṣe tán tí wọ́n parí èmi ògùn ò ní dúró parí èmi ìlú lè jẹ́ ìdádí ló ìlú parí sánáwì èmi ò ní parí sánáwì ìmí nígbà ẹ bá parí tán interest ó kàn yàtọ̀ ni eléyìí ó lè fẹ́ lọ ṣe mẹ́sìn eléyìí fẹ́ lọ ṣe engineering eléyìí fẹ́ dàfà eléyìí fẹ́ lọ kọ́ Kùránì eléyìí fẹ́ lọ dún hadith gbogbo yóò kàn fọ́n ká mọ̀jẹ̀ ń tọ́ ìmí ìbẹ́nu ẹlẹ́mọ́ pàdé wọn dìjọ́ gbọdọ̀ kìyà ẹlòmíì bẹ́ẹ̀ tó padà mọ gúrù rẹ̀ náà kan náà kí n tó ṣẹlẹ̀ sá wà mo sọ fẹ́yìn náà omi ni wa ilé wa wà nílé pé ìjọ́ tẹ bá túnbọ̀ padà máa pàdé padà báyìí dáadáa tẹ bá tíjọ fi bára yín lò lónìí aláyé máa kọ̀ǹtínú ìmí ó lè jẹ́ pé tó bá dọ̀la ara yín ara yín jọjọ wà ń bí ìbíyá junior ló jẹ́ sí ẹni senior ló jẹ́ ẹni colleague lẹ classmate lẹ́jọ́ jẹ́ ni wà wá ba nípò pé àti sórí ire rẹ ọwọ́ rẹ̀ ló wà bóyá òun náà ní ìkókàn tó bá ti sign báyìí wọn náà bóyá ọ̀sẹ̀ ló fẹ́ gbà mẹ́ni o bóyá dọ́kúmẹ̀tì kan ló nídi ni ó bóyá kìíní kan ni ó ní má kìíní bẹ́lọ́wẹ̀ èyí tó bá sì sọ náà làbẹ́gbẹ̀ kó wá dìjọ́ náà kó wá jẹ́ pé ìwọ ti ṣe láburú kan fún kẹtó túká kó wá ní akọ̀sọmọ ni pé ṣe rántí ìgbà tá a wà láǹsọ́ lóṣù náà wọn náà ti yà bó ti yẹ kẹ́yìn náà ṣe kìíní kan jọ náà ẹ má bínú pé ẹ̀san ó lórí kìíní náà lónìí à nílé ìgbà yẹn ṣiṣẹ́ yìí ó wà ẹ̀mú lókun jọ náà ó wà omi lójú láti sun ẹkún níjọ náà ọ̀láyò ní rómi ẹsẹ̀ máa ṣe dáadáa àlẹ́ ó mẹ́ni wá à ń ṣàkiri kódà ń dọ̀ mí ó lè jẹ́ ni tó mọ̀ kọ́ ìwà pàdé mọ́ ẹnìkan ní àtàtú mọ̀ ẹnìkan wà nílé yìí ṣe lọ́dọ̀ wá yà ìlú ni wọ́n bá ṣàwọn ṣẹ́ kan ìwọ̀n ọmọ wa rí kan ló rẹkọmẹ́ndì wọn pẹ́ni yíṣù lè ṣe kí dáadáa fún ìyá ọmọ wa ṣe wá ṣe ló ṣe lọ́jẹ́ bẹ́ẹ̀ ni yẹn ṣe pè mí láìpẹ́ yìí ẹgbọ́n ṣe mẹ́ nìkan báyìí ẹni náà lọ́mọ tí oyin làwọn ọ̀hún ìwo bá dárúkọ júwe à mo mọ̀ dáadáa ṣé kí n máa wẹ́n tí àwọn sọ yìí o àwọn àtẹni náà very close friend làwọn mo ní àlọ́ àwọn àwọn àti sọ bẹ̀rẹ̀ bí ara tí ẹ̀sìn gbọ́dọ̀ máa ṣe dáadáa rí o kárí nígbà tẹ́ni ní wá sí ó wá ẹni tí ó ń sọ ìyẹn tó wá dẹ́ títà sí mọ́tò lọ́sàgbà tá à ń tì sí island ìwọ̀n ilé sí island ní wọ́s island wà rẹ̀ jìtàn ó kí ó tiẹ̀ pẹ́ nínú àwọn tó pẹ́ nílé kí ó gbà náà náà wà nígbà sọ ọlọ́run ṣe láwọn náà rí kí ó mú ní ọ̀bá ọlọ́run bá fàgbáríkà sí fún wọn mo sì rò pé wọ́n ti lọ dìvẹ́lọ́pọ̀ ẹ̀mí sí. káwá ní pé ń jọ náà tó wá lè kí ó ti ṣàbùrú kan kó tó kó lè kí ó ní ti wà bàjẹ́ kan ṣe wọ́n pé tẹ̀mí wá sọ fọ́dọ̀ mi ló ń wà inú kọ́dọ̀ pé mo wá bò ó ṣe kú òǹbí káàkiri ìrẹ́bà lè mọ́ ọmọ tù tàbí kọ́ ara dátẹ́ tó bá sọ́bá tí ìgbà bẹ́ sẹ́rẹ̀ mọ́láwọ́lẹ́ àà ah, ó lò sí ní ó bá ti wà jẹ́jẹ́ kó tó kú ọmọ tó yóò jáde àà ah, kìní kan ní pé ó wà ní lékè owó obìnrin ní ma ń lékà àti pàtì sọ́nà nù ní tí wọ́n mọ́ sí báyìí sọ́nà nù àwọn dáadáa ni mo mọ̀ nígbà mọ́ àà ah, ẹ̀rọ adá nígbà tó wà lékè bẹ́ẹ̀ bó ti wá rí yẹn bẹ́ẹ̀ náà làwọn àtà náà bí ẹ̀ṣọ́ pọ̀ wá ẹ̀ṣẹ̀ rẹ mélòó má dúó o má dúó o à wọ́n ṣe báyìí fún ọ wọ́n ṣe ń tóun náà sọ náà ni tí gbogbo ẹni tó bá ń ṣe dáadáa ó ṣe bẹ́ẹ̀ nìkan ọ̀dá ló ṣe fún òun ṣe fà rẹ̀ ni ọ reputation rẹ̀ ni ọ àwọn èèyàn ń bọ̀ wá sọ̀rọ̀ ń pa dáadáa tó bá ń ṣe tó bá ti ń ṣe láburú náà àwọn èèyàn padà ń bọ̀ wá sọ̀rọ̀ نبور ليس عليك هداهم ولكن الله يهدي من يشاء ليس عليك هداهم ولكن الله يهدي من يشاء وما تنفقوا من خير فلأنفسكم وما تنفقون إلا ابتغاء وجه الله وما تنفقوا من خير يوفى إليكم وأنتم لا تظلمون níwájú ọlọ́run gbogbo ẹni bá ń ṣe dáadáa ara rẹ̀ lọ ṣe fún tó lọ́wọ́ bá máa wo dáadáa yẹn mọ́ ẹ̀ lára ti gbé aburúkú fún yẹn ẹ wo táwọn ọmọ tá a sọ lẹ́ẹ̀kan táwọn ọmọ òrukàn anábìwá Muhammad sallallahu alaihi wa sallam anábìwá sọ táwọn ìran mẹ́ta kan nú ọmọ anábì adama àwọn ìran mẹ́ta yìí jọ náà àrìnrìnàjò ni wọ́n àwọn àlọ́lọ́wọ́ alálẹ́mọ́wọ́ olóòrùn òjò bá bẹ̀rẹ̀ sí ní rọ̀ atẹ́gùn wọn fi atẹ́gùn atẹ́gùn náà pọ̀ atẹ́gùn agàn abá arábẹ́ àpáta àkàtú ẹja fara pamọ́ sábẹ́ àpáta yìí ìmìíràn ti fara pamọ́ síbẹ̀ atẹ́gùn ta ló pọ̀ yìí ló bá tún fẹ́ gbúrúgbúrúgbúrúgbúrú àpáta kékeré kan ti ń bẹ lórí àpáta ńlá tán sáfẹ́ abẹ́ rẹ̀ bápáta yìí ti jábọ́ nìyẹn nígbà tí ó jábọ́ ó wá búlọ́ọ̀kù entrance tí wọ́n gbà wọ́ bí abẹ́ rẹ̀ àpáta ẹ̀ bó ti wá blọ́ọ̀kì ẹ̀yẹn à aládé kó làwọn fẹ́ gbà báyìí báwo làwọn ti fẹ́ ṣe báyìí wọn à lè jáde ó blọ́ọ̀kì wọn pé káníwọ̀n tún lè jáde nìkan ni kò bá dáa ó ti wá dí wọn débi pé abẹ́ àpáta ẹ̀yẹn tó wá di òkùnkùn má gbàgbé òkùnkùn alẹ́ náà wà o òkùnkùn pọ́ tó wá ń bẹ nínú ibi tán blọ́ọ̀kì wọn òkùnkùn wá di mélòó wá di zòlòmọ́ tó ń bá a dùn ha ọ̀wọ̀ ọ̀bà báwo láti jáde wòlà táwọn gbogbo ọgbọ́n wọ́n ti àpáta wọ́n yí wọ́n àpáta òfin ẹ̀mọ̀ pé kankan ṣòun agbára wọn ò ká fún agbára wọn ṣe agbára wọn ò ká kán lè yí àpáta yẹn wọ́n lè yí àpáta yẹn kúrò àpáta yẹn wà ọgbọ́n làwọn wà dá báyìí kí làwọn wà ṣe èkó wá sọ sí kan lẹ́nu pé sẹ́rí bí abáde yìí tàbá mà pa afẹ́ bọ́ nínú àdánwò a wà yìí á òun rò pé kò sí tó lè là wá kúrò nínú abẹ́ àpáta yìí àti bóyá tá a bá láwọn iṣẹ́ ládàá kan tá a ṣe síwájú ọlọ́run tá a lè fi bẹ́ẹ̀ bóyá ká lo àwọn iṣẹ́ nì ká wá fi bẹ ọlọ́run pé ọlọ́run dákun mo báyìí fún wa ṣe báyìí fún wa ṣàánú wa ṣe báyìí. àtùkùbà ni àfọwọ́ ah, bá jẹ́ bẹ́ẹ̀ ẹja jọ máa wá kí la ṣe ọ̀la iṣẹ́ olóore wọn tán ṣe wọ́n rí ẹ̀pù èèyàn pàwẹ́ ṣàánú wá kò sẹ́ni tó fẹ́ gbọ́ pínyẹ̀ tán dún bẹ́ èèyàn kọ́ lẹ́ pè pọ̀ iṣẹ́ olóore wọn lọ́lọ́run bá fi kún wọn yọ ọlọ́run ah mo níṣẹ́ kan tí mo ṣe pamọ́ síwájú rẹ̀ ọlọ́run náà dákun fi ṣàánú mi ìjẹ́ kí ló ń ṣe ìyá àti bàbá ó mọ́ ń ṣe bífù lùwà rẹ̀ ní mọ́ ń ṣe dáadáa sáwọn òbí rẹ̀ méjì rẹ̀ irú dáadáa tí wọ́n lè ṣe tó gbọ́dọ̀ kọ́ bó ti máa ń ṣe ọkùnrin yìí ṣe ń jọ́nà ó lóun lòun máa ń gbìyànjú jíjẹ mímu àwọn òbí òun òun lòun sì máa ń lọ rí ṣiṣẹ́ tí wọ́n fi jẹun ó lóun wá lọ sóko ńjọ́ kan òun wá pé dé díẹ̀ lásìkò yẹ kóun jẹun tó yẹ kóun ti dé lọ ó fa pé oúnjẹ tí a prepare lálẹ́ ọjọ́ náà oúnjẹ wá pẹ̀ ó ní òun wá padà prepare gbà tó wọ́n ṣe tọ́tọ́ máa débi tí mọ̀mọ́ wá àmọ́ ti ṣùlọ ọlọ́run tó wá wò pé nínú bírùlù wà nínú dáadáa tó wọ́n tún ṣe sí wọn ni pé sẹ́tùsùn òun ò gbọ́dọ̀ jí wọn òun wá gbóúnjẹ òun wá bẹ̀rẹ̀ tí ó ń jẹ pẹ̀lú wọn bẹ́ẹ̀ nígbà tí wọ́n bá jí wọn bóúnjẹ ó lọ́dọ̀ ẹ̀mí kan wá sọ fún pé ah, àmọ́ ti sùn wọn náà tẹ̀kan lọ sùn fún jẹ́lẹ̀ tí wọ́n lẹ́gbẹ̀ẹ́ tí wọ́n bá ti tají àléṣe bí bá ti padà ń pa wọn kí ni wọ́n ṣe wọ́n jẹun ó lóun tó wá wò pé irọ́ nínú dáadáa tó ń gbọ́dọ̀ tó ṣe fún wọn ni pé tí mọ̀mọ́ bá tají wọn gbọ́dọ̀ tó ṣe need láti ṣẹ̀ṣẹ̀ mọ́ pé òun kan tó rí ọ̀hún tèmi tó jẹun òun lòun wọn ń wà ń bẹ̀ tí wọ́n fi bẹ̀rẹ̀ tí wọ́n fi parí kódà wọ́n gbé ọbẹ̀ dání fún wọn báyìí orí ọlọ́run wá ń bẹ́ńbẹ́ pàá níjọ náà títí òun ò sùn òun ò sì kúrò lẹ́gbẹ̀ẹ́ màmá tó fi di pé wọ́n pariwo Allahu Akbar Allahu Akbar ní fájírì màmá ṣẹ̀ṣẹ̀ wá tají màmá tají wá wò ó pé ah, lágbájá bẹ́ẹ̀ ah, ìwọ ni tí eh, ah, ò sí oúnjẹ yìí mo ti gbé kalẹ̀ látàná mo wá rí pé ẹ ti sùn mo wá ní pé tẹ bá tó jí látàlẹ́ àná níbẹ̀ ni. Ah! onímọ̀ ìmọ̀ wá ṣàdúrà wọ́n ṣàdúrà fún ah orí wọn lọ o ní tí mo ṣe yín jọ náà mo fi tẹ láṣẹ rẹ ni ọ̀n dákun wòyíù náà mọ̀ wá lára kó àwa náà yọ kó inú àdánwò yìí fún rárá àpáta àpáta dẹ̀ síbi. ní tí wọ́n fi agbára tì tí ó tì kí ló ṣí nísìn iṣẹ́ olóore àmọ́ ó ṣí ni ó ṣídi ni wọ́n lè jáde ìgbà tí wá rí pé tẹnìkan ti ṣe tó ṣiṣẹ́ ẹjẹ́ mi náà sọ ti nínà ilé ìrọ̀ tí wọ́n sọ wà fáwù tó níbi àmà náà ọlọ́run sí wálẹ̀ ní rífà sí wálẹ̀ ní kí ń ṣe iṣẹ́ dáadáa iṣẹ́ dáadáa pé ó pé láyé ó tún wá pé kọjá àlà níjọ́ gbé ìdàlùkè yá alẹ́lẹ́ yìí ó gbéṣẹ́ fún bí alágbàro ni bí bá ń ṣiṣẹ́ báyìí yìí báyìí lówó rẹ̀ gbàdí wọ́n fi parí iṣẹ́ kàkàṣà ṣẹlẹ̀ rábárábárábá ní ọ̀bá rí mọ́ ọkùnrin ìdàwà gbowó rẹ̀ ọkùnrin ìdàwà gbowó rẹ̀ ọkùnrin ìdàwà kò sáà kò rí mọ́ ah, àmọ́ náà rí wọ́n tọ́jú owó onígbà tó wá tó pọ́ìntì wọ́n ah, owó ẹ̀lì yìí disvalue mọ́ mi lọ́wọ́ owó yìí ó lè ṣe kí ni ó lè disvalue mọ́ mi lọ́wọ́ wò ó yẹn fowó yìí business yóò kọ ọkùnrin tó lówó yìí níjọkíjọ tó bá dé kó wá gba owó rẹ̀ ó lóun bá ara bí ogún fi kan òun mọ̀ bá sí wá jẹ́ abo onígun owó òkúfe òun wá ń ṣe òkúfe òun ṣe òkúfe ìgbà tó yá òkúfe lóyún ó bímọ ó bímọ ọmọ méjì ó tún ṣèyàn ó tún dàgbà ó tún lóyún ó tún bímọ ọmọ di márùn ó di mẹ́fà òkúfe ó di mẹ́wàá ondogún ondọgbọ̀n ondi fifty from there ó tún máa o ó tún fẹ́ ó tún mú nínú owó ilé ó tún fi ràgbò from there ó ra màlúù ó bá di pé ó wá dẹni tó ní agbo ẹran kí mo pé agbo ẹran tí o mọ̀ bí kéèyàn lọ kára tí o mọ̀ kára lọ́nà gbàgàndọ̀ tí o mọ̀ pé tó bá dénú kára wà níbi tó ti ń ta àwọn agbo nìkan tó lọ rẹ́rẹ́rẹ́ ayé mm. wà níbi àwọn ògúnfe tó lọ rẹ́rẹ́rẹ́ wàríjọ́ tí táwọn máa lúù tó lọ rẹ̀rẹ̀ oníbò sí ó wá dípa gbò ẹ̀ tí wá pọ̀ bíznẹ́sì yẹn ó ṣàǹsí lọ ó sí lọ kò pẹ́ rẹ̀ lẹ́yìn ìmọ̀yọ ọdún gbọ́kùnrin ṣe dé nìyẹn pàtí ó dé ah, ah, ẹ̀rọ tì mí ni ń wojú rẹ̀ ìmí ní dákọ̀ọ́rẹ́ ní báyìí ṣe báyìí báyìí báyìí tí mi ìrántí gbowó mi jọ náà ah ìwọ ni bẹ́ẹ̀ ni owó mi wá ní ti wá gbà lónìí owó rẹ̀ wá gbà ah wọn àpá wà ń jọ kan èmi náà bọ́ tọ́jú owó rẹ̀ ẹ̀yà kalọ̀ mú là ń lọ ọ̀sá kalọ̀ ó bá ń tẹ̀lé ó bá mú lọ bí agbó ẹnu ó bá owó rẹ̀ rẹ̀ ìyẹn kan bú sẹ́ni rẹ̀ pé àá lórí pàwùlẹ̀ wa ń bá mi ṣe yìí àní owó iṣẹ́ tí mo ṣe ìjọ òun ẹ̀sẹ̀ ti pé bí akókò kó five thousand fẹ́ jáde àbí ten thousand fẹ́ jáde ó ní irọ́ ànígbò orí gbogbo tó ń wè àti màlúù àtàgbò àtòrúrẹ́ àtògbófin wọ́n lọ ní nǹkan rẹ̀ àṣàdéhùn ah, pé máa fún mi ní agbo ẹ̀ràn ah, àlọ́gbó látẹ̀bá àmọ́ tí wí iye báyìí jẹ́ níjọ́ náà tó bá jẹ́ bá ti gbàgbé ìyìn gbàgbé àmọ́sọ́ ní tó ṣẹlẹ̀ rí nígbà tí wọn ò rò nípa rẹ̀ mọ́ níjọ́ náà èmi wá ronú pé owó lè tìjú bálẹ̀ mo wá mú owó náà mo wá fi ra ẹ̀rìn àníyàn tí mo sì fi ṣe ń jọ náà ni pé níjọ́ tó o bá ti dé ìwọ náà lọ ní gbogbo nǹkan rẹ̀ ńgbà máa gbé nǹkan rẹ̀ lọ. ee mo ti di tiẹ̀ nìyẹn o ọkùnrin ilé ọlọ́run káwá ní tí mo ṣe ń jọ náà mo fi pé àmọ́ náà tí wọ́n ọlọ́run ọba ni àmọ́ pé ni a sí ọ̀nà fún wa àpáta tó ṣí ní mo lápáta sí àpáta sí ọ̀nà ìgbọ́n fún mi ìṣẹ́jú márùn-ún ìdèlè àgbàlá ìsí mo gbójọ máa tó ṣe pẹ̀lú ọba níbi ẹ̀rẹ́ ìṣẹ̀ta ìṣẹ̀ta náà bá ní tó ìrọ̀lọ́run ẹni àkọ́kọ́ sọ tó ṣe ẹni kejì náà ti sọ tó ṣe ìṣẹ̀ta náà bá ní tó ìrọ̀lọ́run ìmúnámọ̀ ní kan tí mo mọ̀ sí ìjọ kan ọmọbìnrin kan bẹ ládùúgbò wa ó rẹwà ojú mi ti wá wà lára rẹ̀ mo wá fi ìbàjẹ́ lọ kò gbà mo fẹ́ fún lówó lóhun òsì bàjẹ́sẹ̀ alóhun òsì ránú òsì ìsìná olódà bá sílẹ̀ ìṣàbúrò tó fún wọn náà sì bá tiẹ̀ lọ àmọ́ nígbà tó tó àárín kan ó ní problem bóyá fúyà rẹ̀ ni ó ló fi ní problem ó wá bùkátà sówó tí ó fi tọ́jú problem tó ní ah, olúwa sunkún wa toró mọ̀ pé òun ní owó lọ́wọ́ a, ah, ọ̀sánù mi báyìí báyìí ni mo fẹ́ gbọ́ bùkátà báyìí gbà onígbà tó sunkún yìí ó ní mo wá wò pé ha opportunity comes not once ó ti wá dá báyìí So, èyí eh, ní sọ́rí owó problem tó ní ìṣèlú tó nídìí gbàgbé owó wà lẹ̀ ká ní tó owó wà lẹ̀ àmọ́ ní tí mo béèrè fún jọ́sí tí wọn náà rẹ́dí àti grant yẹn ah wọ́n gbọ́rọ̀ gbàgbé ọ̀dàkùn ṣàánú mi ah ajẹ́pọ̀ nídìí àánú onígbọ̀mọbìnrin yìí tí kò mọ tí ó sì máa mo padà wá ní tó tó bá níbàjẹ́ yìí náà ló fẹ́ ṣe kí n lè fi rí tí mo fẹ́ rí kí n fi gbọ́ bùkátà tí mo fẹ́ gbọ́ yìí tán ọ̀là ìyá wọlé àwọn ti wọlé lóòótọ́ ọlọ́run ti wá wọlé tán àmọ́ náà ti bọ́ra òun náà ti bọ́ra ìjọba òun borí ẹ̀ báyìí ni wọ́n sọ fún òun pé ìtẹ́kìlá pẹ̀rọ náà má wọ òrùka olórùka àti pẹ̀lú àṣẹ tó yẹ kó fi wọ̀ ó ní ìbẹ̀rù ọlọ́run tó wí ó sì ara òun ẹ̀mí òun wá gbẹ̀ wà ní ìtọ́ náà mú òun sì fòtìtì padà ó yá wáṣọ wáṣọ wáṣọ gbogbo tó lo fẹ́rẹ̀ ní iṣẹ́ ìwúlẹ̀ yá ẹ mọ́ mo bu ẹ láyé àtàkìyàmà ní ìṣe sí ìranù kẹkẹ pẹ̀lú rẹ̀ náà ó lọ́mọ náà sì wáṣọ rẹ̀ padà òun sì fẹ́ kó lọ láyọ̀ àti àlàáfíà ọlọ́run ká ní ìtẹ́kìlá tó sọ fún mi náà ló mú mi jáwọ́ bìkínì sí ọ̀nà fún wa lọ́nà ti sí tó gba ojú wọn nìyẹn الله أكبر وما تنفقوا من خير فلأنفسكم ليس عليك هداهم ولكن الله يهدي من يشاء وما تنفقوا من خير فلأنفسكم وما تنفقون إلا ابتغاء وجه الله وما تنفقوا من خير يوفى إليكم وأنتم لا تظلمون إذا لا تقولون إن شاء الله ما تسواجه وستنبه ترد في الله assembly tẹ́sí lọ àmọ́ ká tó dìde mo fẹ́ ṣàdúrà pẹ̀lú ọlọ́run nìkan mo sì fẹ́ rántí wọn sí dáadáa ọlọ́mọ ṣàbára foríjì wọn bàbá náà kú mọ́jú máa rọ̀ yìí a máa ń pè wọ́n ní bàbá bm ń gbọ́ bàbá bm alhaji sọ́ọ̀lẹ̀ Umar alábàáṣe dáadáa nìyí àti wọn àwọn tó bá mọ̀ ti pẹ́ àwọn ni wọ́n mọ̀ àwọn ẹni tó bá ṣẹ̀ṣẹ̀ mọ̀ wọ́n nísìn wọ́n lè ṣùgbọ́n àti ìmọ̀ra wa rí nínú ẹni tí mi wá lè gbàgbé nínú ìtàgbésí ayé mi òun bàbá tà ń sọ yìí wa Abu Umar Abu Umar làwọn pé wọn Saleh Umar làwọn náà àmọ́ orúkọ tán fi gbajúmọ̀ ó ní bàbá bm nítawọn èèyàn ṣe ń pọ̀ ní bàbá bm ni pé àwọn mọ́tò tán kọ́kọ́ lò níbi iṣẹ́ ayé wọn bmw ni wọ́n lo bm kínní wọ́n lo bm kejì wọ́n lo two series wọ́n lo three series ọlọ́mọ́sàbà kí ọba àgbẹ̀ wọn. Mm. bàbá náà wá jẹ́ bàbá tó ṣe pé níbẹ̀rẹ̀ pẹ̀tẹ̀ gbàtàwà ìta kí ó tán kí ó tán o ta jáde lè tó mo wí mo mí ni o tọ́rọ àti kí ó tán lè ṣe náà kí lọ́wọ́ lọ́dọ̀ àwọn àlùfáà náà ni mo wá láǹfààní pé ìmọ̀ kọ́ àwọn èèyàn kò sí bí ìmọ̀ fi ń jẹun gbà náà jù sí iná àǹkọ́yàn kí òyìn náà ni ọlọ́mọdé àbá fàdúbàríkà sí ọ̀nà kó forí sí o àwọn bàtà wà lè kí ó àwọn ọmọ lè kí ó náà mọ́ wá ń lẹ́sìn ìgbàtà wá jáde tán àwọn èèyàn kọ̀ọ̀kan máa ń wálé mo wá láǹfààní àti lọ ọ̀dọ̀ ìkànnà wàlfà olórí ìdáwọ̀ kàtíra Sheikh Ibrahim Ọ̀gálíjà nínú mọ́sádà wọn tíráàrà ni wọ́n bá wọn ta ìgbà tó sọ mẹ́jìlẹ̀ tí ó àwọn èèyàn máa ń wá bẹ́ẹ̀ wọ́n máa ń wá wa tí ó nígbà náà eh, èlò náà sì là ń gbà lówó ewu tẹ́ èlò náà ní kátà mo sì ti fẹ́yàwó àwọn sọ̀rọ̀ bí 2008 ìgbàgbàgbà láwọn ìgbà yẹn nínú pé mo wá lọ́mọ kí ó tọ́kàn mi máa ń balẹ̀ pé a tí mo káàtà kan bá dé àwọn tí a tí wọ́n bá wa gbé ń bẹ bàbá tí mo sọ ìwà ń bẹ àbúrò máa bàbá rẹ̀ ìwálé kí ó ti wọ́n ní ṣọ́ọ̀bù náà nílé kí ó ti wí o tán bá fẹ́ wá kí ó ní a lè mọ́ wájẹ mẹ́ta lọ́sẹ̀ náà àmọ́ ń gba àwọn èèyàn pọ̀ tọmọ tó bá wá sí ilé ọfẹ́ ara tíra lásìkò ìgbà tá à bá ń ṣe lè ṣe lọ́wọ́ ọ máa dáhùn èèyàn kọjá báyìí ẹ̀bí ìgbà tí lọ́wọ́ ẹ̀ kíláàsì ọ̀tọ̀ọ̀tọ̀ náà ni àmọ́ kèké kíláàsì tó jẹ́ kíláàsì tá à ń filẹ̀ ilé ọ̀tọ̀ ní tínká ilé ọ̀tọ̀ ní tínká ilé lè musa wa sani ìdádì ilé musa wa ìdádì ilé musa wa ìtìdá bàbá àwọn ògbà tí wọn kò tíra wa ọmọ bí àwọn ilé ní mi ìfẹ́ wàá rántí wádìí tó sì dùn mí kí n má dì sí ni pé ẹ̀yìn mẹ́ta ló rẹ́kọ́mẹ́ǹdì mi fún wọn gan mo kàn pẹ́ sáà pè mí lórí fóònù wọ́n sì gbé gbé mọ́tò wọn déjọ́ náà pé àwọn afẹ́ wa ah, ó yá bá ti bẹ̀rẹ̀ lọ àmọ́ àfààní tí wọ́n wà bẹ̀rẹ̀ sọ́jọ́ tí wọ́n bá wálé kéwù àtẹ̀mí tí mo já àfà àti àwọn ọmọ kéwù ìkan náà àlùfáà wa kan bẹ́ẹ̀ bẹ́ńjọ́ náà dáàjọ́ àwọn náà tán bá dé láti kùlíyà àwọn náà mọ̀ wá jòkó sọ́kà àwọn máa ń ka tíra ni wọn àwọn jòkó sọ́kà ara tán bá ka tíra tán tèmi náà bá kọ́ àwọn kí o tán àtúntò bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àtàmọ́ àwọn náà wà mẹ́. bàbá wa ara oúnjẹ àmàlà àtẹran tí ó pọ̀ gbogbo ẹ tó wá tó oúnjẹ náà kálukú máa ń gbàdúrà sí bàbá wa ni gbogbo alájẹ láàyò oúnjẹ náà. tọ́wárí ń gbà yẹn ọmọ inú nǹkan táwọn àlùfáà ti mọ ní oníkàfà àmọ́ sọ̀rọ̀ ẹ̀dùn nípa àríwá wá sọ̀rọ̀ ẹ̀dùn lówó àfà àmọ́ láwọn èèyàn tọ́lọ́wọ́n bá mọ́ nínú sáwàdì fún wọn ọmọ ike nínú ẹni tí ìgbọ́dọ̀ gbàgbé tí ìgbà ní jabara mo lè jẹ mo jẹ wọ́n gbèsè kí n ṣàdúrà fún wọn níjọ́ náà tí bùkátà kan bá já wa àwọn ẹlọ́kàn mi kọ̀ọ̀kan lọ pé bàbá àgbọ̀ bùkátà báyìí àwọn tó bá tún wá súnmọ́ mi náà lọ́rẹ̀ẹ́ láwọn ọmọ kéwù mi kódà lómi ò lọ àpótí wọn tí mi sì ní mọ̀ wàláì wọ́n ti ṣe dáadáa tọ́nà bá fún wọn lágbára ìwọ lè wò pé àwọn táwọn aṣọ yìí èso lówó láńlá kan ẹ bọ́rí bọ́ ti ọ̀rọ̀ ní ìmọ̀ ń jọ náà lẹ́gbẹ̀ẹ́ kí lè jẹ́ mọ́ bọ́ ti ní ìmọ̀ ń jọ náà aláì wọn náà ọlọ́mọ sábà aṣọ wọn lẹ́sọ̀ lọ. nínú pé ó tún àwọn ọkọ̀ kó ọmọ lé ní lọ́wọ́ pé ẹgbàá ìmọ̀ bá rí àwọn ọmọ yìí wọ́n wà nínú àwọn àti àwọn ọmọ wọn ń náà Omar Ibrahim wọ́n tó mẹ́ta àbí mẹ́rin ìbánisí ìgbé wímà wọ́n wá tì wọ́n láti àwọn ń gbé sáìdì alábà ìsàlẹ̀ ìsàlẹ̀ alábà báyìí àti ìbẹ̀rẹ̀ àwọn ọmọ wọn ti wá wá sí wímà látàárọ̀ tán bá ti dé ó dì rọ̀lẹ́ gbogbo tí wọ́n wá lọ báyìí àwọn ọmọ tẹ̀lé mi lọ àwọn ọmọ tẹ̀lé ike ìkọ́kọ́ mọ ní pé à ń kó àwọn ọmọ kéwú sẹ́yìn máa rìn àwọn ọmọ ń tẹ̀lé mi kí ọ̀rọ̀ tí ń sọ yìí ó ti ń di bí two thousand and nine nígbà tí mo sọ yìí mọ two thousand and ten làwọn ọmọ mi máa ń tẹ̀lé mi mọ eleven lọ́sọ̀ tán bá ti lọ dídé báyìí ọ̀dọ̀ mi ni wọ́n wá wọ́n ní so wọ́n ti wà látàárọ̀ padàlẹ́ ògbà náà tẹ́lẹ̀ náà fún wà níwà pẹ̀lú mi ṣùgbọ́n àti mọ ìgbésí ayé tí wọ́n ń lò gọ́nà ni nínú tí ìwà lè gbàgbé wá di àkókò kan yàrá 2013 ọmọ mi kan ó wá rí scholarship sí school kan à ń pè bẹ̀ ní ibùdó siraj nínú gbàgádá phase two ọlọ́mọba ń sa àwọn tán níbẹ̀ náà lẹ́sọ̀ lórí mm. àti gbogbo onísábàbí rẹ̀ náà sọ gbogbo náà lẹ́sọ̀ lórí mm. ah, èmi sì ń gbé sàlẹ̀sàlẹ̀ orí ah wọn ò pé kọ́mọ yìí fi à ní tí mo sì láti bẹ̀rẹ̀ pé prógrámù pé wọ́n ṣe kọ̀ǹbáìnì ọmọ òkè ó papọ̀ mọ́ western yẹn wọ́n tó wá lọ sí western yẹn pé ah, western àwọn ọmọ níwọ̀n o kí ó gẹ́gẹ́ làwọn bẹ́ẹ̀sì lórí o ah ọmọ mi gbọ́dọ̀ wá ń bí yìí ah ọmọ mi gbọ́dọ̀ wá ń bí mo sì sọ fún àgbọ̀dé bẹ́ẹ̀ torí western kan mo fi wá o torí kí mo fi wá kéwù ni o ó padà fáńgbà tó dipó lo bí ọdún kan tí kan ṣe ìbúṣe ìlú ẹ wá èbó lọ́mọ yìí sọ kò sọ lárúbáwá dáadáa èbó kọ́ lẹ polówó fún mi kí lẹ polówó lárúbáwá ni kí ló ṣẹlẹ̀ àwọn yóò bá ní ah, àfa wàhálà yìí pọ̀ dídí wa lọ àwọn òbí tó kù tán wá àwọn ń western ẹ̀yin nìkan lẹ́ńkọ́ ẹ̀yin nìkan ló kù tẹ́ ń kọ̀pléènì lọ́jọ́ wa gba káwọn pé tó ọlọ́run ah báwo mo ṣe mọ kọ̀ǹfì ọmọ yìí lọ wọ́n á rí i pé mo ní ìdìkẹ́ ra mọ́tò ń jọ́ sí arábìnrin mu wa lọ bá pé bàbá ọmọ rí admission ó rí scholarship síbi báyìí báyìí báyìí àmọ́ àti máa mú wọ mọ́tò lọ́jọ́ jìnnà sọ́dọ̀ wa mo sì mọ̀ kúrò àìsẹ́ ti change car yìí wọ́n fẹ́ ra mọ́tò àà ṣáàrù tó wáyé tó ti mọ́tò ilé ó ti bọ́ sí wọ́n ní owó tí mo fẹ́ ti sanwó kiri rẹ̀ bí ọ̀rẹ́ aló ti bọ́ sí iṣẹ́ àà ẹ gbọ́dọ̀ lọ́mọ fẹ́ lọ ṣe ni èdè jẹ́ mi kọ́ àwọn ọmọ tèmi ìdààmú wá sọ̀rọ̀ tí ń fi yẹn bàbá ti ṣe wàhálà lórí káwọn ọmọ owó jàfà ọlọ́run ti padà gbá àdúgbò lọ́dọ̀ ọlọ́run abáyá ní ẹ̀kẹ́ abájọ sọ ìmọ̀ bí a tó ẹ̀rọ àkíní kan látàṣọ sí jọ náà ní lẹ́bù tí mọ́tò wà ọ̀rọ̀ tí èso mọ́tò wà bí 2013 ní tàbí tí mo sọ wà ní gòkè abáyá ọ̀dà ní ọkọ̀ lọ wáyé báyìí wà náà ní ìwà fẹ́ sọ fún wọn pé kò tútù àwọn yóò náà ilé gbàgbé dáadáa táwọn náà ṣe ń bẹ̀ wọn bá yà lọ àjọ tá ń dá okùn bí oṣù kan kó tó kàn wọn bá gbà ẹgbà ilé náà àbàlí balance kù bá gbà àjọ tí mo sọ́wọ́ ẹni kí n ti wọn náà pàdé ìbáyé sánà in tó sọ ọmọ náà di ní àǹfààní scholarship jọ ni àwọn ni mo wá gbọ́ kí wọ́n jáde láyé ní òní ogún ọmọdé wọ́n ní kò lè ṣogún kò lè ṣeré fún kí ni ọgbọ̀n ọ̀dún bí a sọ ọmọdé nìkan ìdógún ọmọdé bá ọmọdé ti lè ètè mójúkú fúnra wọn níbi tán bá ṣe ra wọn tó sọ sí ẹni tó mọ ètè mójúkú fúnra ọmọdé wa ọmọdé lè jà kán lọ́ra wọn jí lórí nìṣẹ́ ẹ̀ẹ́tù láàrin wákàtí kan wọ́n tún ti ń bára wọ́n ṣeré pa ká tó wá sọ pé gbàgbà ó padà fa ìgbà táwọn padà kó lọ́kòrò dùn gbogbo ẹ̀rí náà wà lórílẹ̀ gbogbo kìíní alákọ̀yẹn ò wá lágbára bí ìtìgbà wọn mọ́ àmọ́ tó bá bùkátà sí kí n pè wọ́n fún kìíní kan ní tiwọn. táwọn ẹbíjọ́ kan ta wà lọ́jọ́ ta sí bátìrì mọ́tò òru dáhùn nígbà tẹ́yà fi lọ́ra fọ́ táwọn rántí ọ̀dọ̀dọ̀ ẹ̀ẹ́ samira fúgbà yìí tí mọ́tò start padà mọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ẹni tí mo pè ń dẹ́rẹ̀ tí mo fi dígé ẹmọ wò nígbà tẹ́lẹ̀ kẹ́lẹ́ wa tí wọ́n ní ẹmọ jẹ mo lò ń jọ bàbá tí ó bẹ lábẹ́rẹ̀ ọ̀rọ̀ tó fọ́nì ìrù dáadáa pé sáà mọ̀ ṣe dáadáa nọ́mbà tí mo ni bàbá mo wà níbi báyìí wọ́n tún wá jẹ́ẹ̀tì fún mi ni wọ́n á ti sọ̀rọ̀ lórí fóònù ìgbẹ́ bàbá wọ́n jẹ́ẹ̀tì fún mi ni wọ́n wọ́n á ní àkùnrin ah, mẹ́tí sọ̀rọ̀ àkùnrin ìdíkẹ́ wọ́n sì wà lọ́dọ́ta ẹ ń pè ẹni pè á pé bá ti wà bá níbi tàwa yẹn ojú bá nù ẹsẹ̀kẹsẹ̀ ní pẹ́ ni kí padà wá lóun fẹ́ gba bí a three thousand mélòó ó padà tó bí a five hundred padà gbà bó ti wá gbà tó yá yá aláàfẹ́ mọ́ àmọ́ fẹ́ mo há sí ọ lọ́wọ́ àyìn lè há sí ọ lọ́wọ́ pẹ̀lú ló lè bá ọ̀yà bàbá wọ́n ti tèrè ẹ̀. bàbá àti tẹ́gbà àgbà ìṣe ẹ̀ ẹni ẹ máa tọrọ ọba yìí nìṣe ìrírẹ̀ ìrírẹ̀ àbá ẹ mọ̀wọ́rì àti padà stáṣẹ̀ ẹ̀ tàwa ní sọ̀rọ̀ ẹ ẹ padà mọ̀ mọ̀ èmi wá retí ijọ́ a kí èmi ṣe báyìí báyìí báyìí èmi ni mo pè yín jọ náà dáadáa tán àwọn mẹ́ táwọn ṣe dáadáa yóò fún ọ gbogbo اللهم اغفر له وارحمه وعافه واعف عنه واكرم نزله ونقه من الذنوب والخطايا بالماء والثلج والبرد اللهم ابدله دارا خيرا من داره واهلا خيرا من اهله ولا تبتن بعده يا ارحم الراحمين وانا ماشي دادا dáadáa táwọn ọ̀kan sí là ń sọ yìí o ní ni wọ́n pé o kò sẹ́ni ó ṣe fẹ́ ìjọmọ́ ìṣẹ́ni ó pé á àmọ́ ìyí fi bẹ́ẹ̀ mi lò rẹ̀ tí mo rí ìjọba èyí tí wọ́n fi bá ìwé lò wọ́n ní kí ni wọ́n mm. rè tó bọ̀ sí àkọ́kọ́ pé kọ̀ọ̀kọ́ gun mọ́tò láyé ọ̀dọ̀ wọn mo ti rà wọ́n tún wá pín ní ní ẹ̀dẹ̀ ìrìnà bùn mi ò wọ́n gbọ́ mo rà á náà ni àmọ́ rírà yẹn wá lọ́nà tó ṣe kí ni ó bá ìwọ̀ wá ó bá ìwọ̀ káyọ̀ náà mìíràn yóò ní ah, ẹ̀rọ ẹ bá ti gbàjọ kẹwàá àmọ́kọ́ ní ọdún ló pé àkáni ah, ti mọ́tò lè kọ́kọ́ rò ní problem ẹgbàgbé mọ́tò ṣe kí ni ó ti bọ́ sí ìgbà engine switch mọ́tò yẹn tó wá ní jù tí wọ́n ti wá lọ bá ìgbà yẹn náà yẹn tó kọ́ mọ́tò ó kọ́ mi bí ẹ̀yìn mọ́tò sáré ni eré lèmi náà sá tí wọ́n tẹ brake bá engine switch yẹn máa move ó máa fa kí fan blade gàrí fan belt àbí blade a lọ bá ìyí tí wọ́n tẹ mọ́ rọ mi sí yẹn kí ajẹ́tí rẹ̀ ajá ìgbẹ̀mọ́já òbá ìsì tí mo fà mọ́ wà láì bàbá tó dúró àtijọ́ lọ́dọ̀ mẹ́tàlẹ́sì káàkiri wọn àwọn òwò pé tèmi mo ti ta mọ́tò fún mo ti ta in a good condition yíò àwọn tó ní àà ah, ọkùnrin kan bẹ lọ́nà ìgbò olówó bá wọn ti àtijọ́ àtijọ́ lọ síbẹ̀ ọlọ́gbọ̀n ẹni bàbá ti ń wí àgbàlagbà ni wọn àmọ́ sọ rí lásìkò gbà tán wá kéwì yẹn òun lè mọ̀ àgbàlagbà ni wọn wọ́n jura wọ́n lè yẹ́nyẹ́ ẹni tó ti gbogbo àwọn tá a wà ń bẹ́ àtàwọn tá a dọ́jọ́ rẹ̀ ní ìròpẹ́ nìkan bẹ́ẹ̀ tán lè bí lọ́mọ nùwà ní gbogbo wọn àmọ́ o anátúmọ̀ bẹ́ẹ̀ bìrì káwọn ọlọ́ba nira nǹkan wa abẹ́ mọ́ lọ ẹjẹ́ káwọn ẹlòmíì tán já àwọn ọmọ kí wọ́n lè lọ táwọn yìí náà àwọn lè sọ ọmọdé àmọ́jẹ́ káwọn lọ اللهم صل وارحمه وعافي وعفو عنه واكرم نزله ووسع مدخله ونقي من الذنوب والخطايا بالماء والثلج سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله